wọn ni kíkéré oge sáré yẹn sì ní gbogbo ráńdé tó bá súnmọ́ sáré ọ̀sẹ̀ iwájú ẹ̀ ní o ní ẹ̀ ní o ẹgbẹ́ ẹ̀ ní o kẹ́hìn mọ́ èrò méjèèjì ní sáré. ìmọ̀ràn ti tẹ̀lé yá wa ní wọlé àtàkùn sọ̀rọ̀ àti mọ́tàrà sọ̀rọ̀ ìlera lẹ́tọ̀ọ́ ká kírun ní ìfẹ́ àìsí kírun káàdì kíkọ sáré. wọ̀nà yọ̀ǹda rẹ̀ inú wa sábẹ́ lè bẹ̀rẹ̀ yàrá tuntun kíkọ́ tó ṣẹlẹ̀ àkọ́lé láti dà wá kó níbi tó lè fà á wá nílẹ̀bọ. وذكر طائفة من أصحابنا أن القبر أن القبر والقبرين لا يمنع من الصلاة. أنا وقعنا ọmọ kíwú àti kí n sọ pé àwọn ìjọ àwọn sábìlà ànábìlà wọn ní àwọn sọ wípé anal kọ́bọ́rá wà kọ̀bọ̀rẹ́ yìí tí kàárẹ̀ kan méjì láyé náà nílẹ̀ sọ̀rọ̀ kò ní kéèyàn máa kírun nígbà tí wọ́n ti tán wà. wọ́n ní لأنه لا يتناوله اسم البطبع torí pé àlè pé ibi tí wọ́n ti kàárẹ̀ kan méjì sí àlè وإنما المقبرة ثلاثة قبور فصاعدا ورزق نفسك المقبرة في علامة قام كل له تعريبة سكين وليس في كلام أحمد وعامة سادي هذا الفرق مثل يعني في نور الإمام أحمد تعمل وما كيوا كان صوي صوي نور ويفيا طلعني في تعريبة كل بيت على تودي مقبرة ما جميل يا لاكو wọ́n ní kò tiẹ̀ sí àlàyé lọ́dọ̀ ọ̀gbọ́n ahmed gẹ̀gẹ́ bal umuru kalamihim ta'liluhum wa ta'liluhum wa istidlaluhum yujibu man'a as-sala inda qabri wahid min al-qubur wọ́n ní ọ̀rọ̀ wọn gbé tọ́ka sí pé wọ́n kọ kéèyàn máa kí wọn kó dàbí ẹgbẹ́ sàádé kan wà bẹ́ẹ̀ wọ́n sọ wa yóò tẹ̀lé ẹni pé ilé ìlú ti gbé sẹ́lẹ̀ wọ́n ní mọ̀fára tó kú ló máa kó bẹ̀rọ̀ fi yìí sábẹ̀ bá pàrọ̀ gbogbo ohun tí wọ́n bá gbogbo ohun tí wọ́n bá ti tẹ̀sí sí kọ́lá bẹ̀rẹ̀ tó kú kan pé ló wà mẹ́. lá anáwó jámo jámo kọ́bẹ̀rẹ̀ èyí ti kún òkú mọ́fára tó ti kó jẹ́ jámo kọ́bẹ̀rẹ̀. قال وقال أصحابنا أو هذا ماذا بيواسو قل كل ما دخل في المقبرة مما حول القبور لا يصلى فيه wọ́n ní gbogbo tó bá ti wọ abẹ́ tá a lè pè ní mọ́kàbára níbi tó rọ kiri ká òkú láyé sọ́dọ̀ fi àìkí ọ̀hún bẹ̀rù fàhádà yòájínú annal manha yakuna mutanawilan lè fọ́rọ́mọ́tì fọ́bìrì mọ̀fárì wọ́n ní eléyìí ó fi ń yé wa wípé kíkọ̀ tí wọ́n kọ kéèyàn máa kírun bíi sàárè yìí ọ̀rá òun ní ti won ko e maa kódà pé sàárè kan. alẹ́mọ̀ alimọ̀fárídì ọ̀fìnà ìhí àìbọ̀gọ́ sílé yìí àti fàràǹdì tó súnmọ́ òun òwúlé kírun bíi sàárè yẹn àti tó súnmọ́. wà zákàrà àmìdí وذكر الآمدي وغيره أنه لا تجوز الصلاة في أي مجلس الذي قبلته ilẹ̀ فجره إلى القبر أبي إبن أبي أبو موقع كي وما كي وما سافكا فأكود بكب لاري تعريم دنبه حتى يكون بين الحين الحائط وبين المقبرة حائل آخر سيدي في أبكري إلي سيدي ساري أبكريني ولا ولا نيمون في قدر الحادثة أبكريني إجاسي

Ìzákùnlọ̀ kàrà. Àwọn mímọ̀ tó ṣe kò tọ́ kí ọmọ ọ̀tá yẹn pé kí wọ́n ṣàdúrà fún kí ọmọ tọ́lọ́bà àdúrà lọ́dọ̀ ẹlòmí kí àdúrà yẹn sì bá ṣe fún amẹ́tìrì ìsinmi. Ìṣe ṣé ọ̀rọ̀ yẹn ẹgbẹ́ bá ìbéèrè mi sọ. ọ̀kẹ́ àwọn máa ń sọ pé kò lẹ́tọ̀ọ́ kí ẹ̀rùn sọ̀rọ̀ àdúrà kí ẹ̀rùn kí ẹ̀rùn ṣàdúrà àti pé káàdùrà ẹ̀ kó jẹ́ amókèdè ìṣèlú ní gbàgbà rẹ̀ níbi rẹ̀ pé ẹ̀kọ́ lọ bá ẹ̀ẹ̀kan tó ọ̀kẹ́ ó ti àti akọ́kọ́ náà bá sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ọ̀nà yẹn. Não, não, chegou base ọ̀rọ̀ yẹn àwọn ìṣẹ́kí àwọn sálàfù ìṣèlédè rẹ̀. ìdí dáhùn sọ bẹ́ẹ̀ ni pé àdéhùn ọ̀dọ̀ abbas ọ̀pọ̀ àdéhùn ọ̀sán wà. àgbẹ̀yẹ pé kúnlẹ̀ ìṣẹ̀lẹ̀kùn ìmọ̀lẹ́ ìṣúná ọ̀rọ̀ lọ́nà ìwà pẹ̀lú. a máa ń lọ kí gbọ́jà rẹ̀ nígbà kan wọn lọ kó pa ìsìn àbá yorùbá lọ sí ìbàdàn wà láyé wọn kí ìjọba dá ìwọn àbáyọ wa fún tán àwọn lọ bá àbá ìdùn àbúrò ìsọdọ ìdí wọn jọ kó àmọ ní bàbá àbúrò ní ọlọpàá fún náà tó ilẹ̀ àfáàtì ni pé ẹni táwọn àbí sábà máa lọ bá àwọn wọn fún individual ni pé láti ṣàdúrà ní pé sáńtì àkàlẹ̀ ìgbìmọ̀ ni. Ìtàbí tí wọ́n bá ń dájú sọ pé yára انقطعت السبل ودلوقتي يجيله فيديو سكان وجوده ولا بلد وخلان بلو ليه عم صحيح في المنزل حاجتي هو لا بضوع عامة نفسه تجب بيت على الإسلام نجب الله لا أمم الخطاب ضريب وضريب لا تكون في دعائكم وماذا تدعون أدعاني فإذا دعاني أنا بيعلم يتكون لأنه بعد حريق فأنا بيعلم الله وهي تدعو الجزيرة اللي بنتوتو ìgbé tó bá rí pé kì í sẹ́ni rí tó wò pé ó tó kábà sí ẹni ìgbà tí sọ lọ kí ìwé náà tọmọ tàbí àrẹ fún ààrẹ àbí Well, pé gòró ilé wa bẹ́ẹ̀ níbi tẹ́ ń sọ fún mi ṣe wà pé a. àdúrà tí mo bá fi láti à tí mo lè sọ fún lórí kí àwọn ọ̀dọ́ pé a ní àtàdúrà fún àwọn tá a tàdúrà fún láti à àti wọ́n lọ bọ́kà wọ́n ti lọ bọ́kà lọ́dún rẹ̀. àti ní wọ́n àti yóò bímọ sẹ́ẹ̀gì ah, àníyàwó ẹ̀ yóò bímọ ìjọ tó sọ̀rọ̀ ẹ̀ fún báyìí wọ́n ṣàdúrà fún ìyàwó ọdún yóò kó lórí tó ti bímọ ọlọ́run gbẹ́dẹ̀ dà wá ní. Tó bá jẹ́ pé a ṣàdúrà fún wa láì jẹ́ pa àjẹ́ wa lórí. Tòun ta fún wa bèrè ayé lè ṣe ṣàdúrà fún mi. Nígbà mi ọ̀la ẹ̀ka àfáàgbọ́ ọ̀tá tó pé yẹn lè gbàgbé àwọn ọmọ ìyá àgbà ayé ọ̀nà ọ̀gbọ̀nà ẹ̀fílẹ̀ náà wà lè fọwọ́ ilẹ̀ méjì ìṣòro fún ẹ̀mí ìgbìmọ̀ àbí ọ̀lá ìṣẹ̀jẹ̀ tó kù lóṣù tó kílẹ̀ ní ìlẹ̀jì ààbọ̀ lò sábà ní máa gbàdúrà fún wa láì jẹ́ pé ọmọ ìyá wa béèrè àti hadith ọ̀bù ọ̀rẹ́ra tó yẹ pé ọlọ́run bá ti gbé mọ́lákùnrin mọ́wá kalẹ̀ ó ti gbé mọ́láka kalẹ̀ tí ó máa sọ fún ọmọ ẹ̀ ẹni tí ń sábà fún ọmọ ìyá rẹ̀ kọ̀ọ̀kọ̀ pé wàlákà á ní wàlákà lè lẹ́sìn àmì kí máa kó máa rí bẹ́ẹ̀ fún wọn náà tó bá pé bẹ́ẹ̀ ni tó bá yẹ pé àyè ṣàdúrà fúnra wa láì sọ̀rọ̀ tá a bá gbèrè ra lórí ṣàdúrà fún ìbáraẹni kan dà gbogbo ìyẹn láyé nínú ìjọba ìjọba ìṣàdúrà. ọ̀sẹ̀ ní wọ́n fẹ́ wọ́n tó pè fún kódà kó jẹ́ pé ọ̀daràn ni ọ̀gá bọ̀ kọ́ daràn ló kò nígbà kan tó pè fún òwe láti dáhùn lẹ́bàá ní alẹ́ paná wọ́n ní mi ò rí ìpè táwọn èèyàn máa ń fẹ́ ẹ̀rọ àgbà tó ní wàá bẹ̀rẹ̀ àgbègbè àwọn olórí ibi lẹ́bàá orí ibi náà lọ àwọn àlọ́ tó kọ́ tó bá kéjò fún mi mo fẹ́ paná yìí kò sẹ́yìn ìgbà tí wọ́n fẹ́ wọ́n kéjò fún mi kò sẹ́yìn ìgbà tí wọ́n fẹ́ wọ́n kéjò fún mi lọ́ba wọn. ṣé ká á lè ṣe ìpinnu ọ̀rọ̀ شرح هو أصلا كتاب صحيح وفاهم láti là fún ìbílẹ̀ pọ̀pẹ́ ọlọ́run náà lẹ́yìn ẹgbẹ́ pé ọlọ́run àdúgbò ní ọ̀dọ́ ní ṣùgbọ́n eléyìí àwọn àlè túlẹ̀ láti wá lọ́mọ gbádùn àwọn káwọn èèyàn bá bí pẹ̀lú yìí ìdílé alẹ́ gbọ́mọ̀ ṣàdúrà jù pé wọ́n lè rìn òkè ní àwọn ṣàdúrà ẹ má ṣe àgbà ẹ má ṣe àgbàlá tó dédé à wọ́n ní wọ́n lè sàkárà bù pero hermano Canal. Thank you ó kò yẹ kí àìdá obìnrin rẹ bọ̀rọ̀ mu ẹ̀wọ̀n ọmọ náà bá bí ẹni bá bí àdìgbàgbà ó ló bí ó ti dà àbẹ̀jẹ̀ ẹ̀sán máa ń dàbí iṣẹ́ ọ̀rọ̀ yẹn tù fẹ́tù olóró ẹlẹ́dàá wa ó so àwọn nǹkan mọ́ra wọn. لا تزر وازرة وزر أخرى لضغطة لأن كودين ìfẹ́ lòdì ṣùgbọ́n ó yẹ pé àlùbáríkà máa ń ra wọn àìdáná máa ń ra wọn. Wa alaikum salaam. Ah, ṣe lọ sí di forest. Ah, báwo ni wàá rí látàrọ? Àbẹ̀rẹ̀ ń mẹ́sẹ̀. Ìdákùnlá fẹ́ràn. Ọ̀rọ̀ yẹn tún gbogbo pé iṣẹ́ wa ọlọ́run á fi àwọn connection kan mọ́ saboda kasar albarka da na zai a zama yana da shirin na da kai kuma zauna no salatu ce na musulun na bi wada ne na stabilizer sí ọlá àná ti lè pọ̀ jù láti ìbọ̀rọ̀ yìí òun àlàyé àlàyé tó pọ̀ jù wáyé tó wá ń fi ọlá yẹn tó pọ̀ jù àwa ń tọrọ ìlọ́dọ̀ ẹni tó kéré omi ewo. ولا الذي بقلت شكرا النبي صلى الله عليه وسلم النبي إبراهيم عليه الصلاة والسلام ó ní ìpìlẹ̀ náà dúró ànábì Ibrahim tó gbà nínú sáyájú wa min dhurriyyati rabbana taqabbal du'a ìlàdúrà ìwà lọ́dún ní èmi ìgbàdúrà bàbá mi Ibrahim ìlú jẹ́ tí hmm, àlùbárí sábà ní gan-an alátọ̀dọ̀ ìsọ̀nà ẹgbẹ́ náà nìyẹn ṣe. ẹ̀yìn ọ̀rọ̀ yẹn àwọn èèyàn tó máa ń sọ látara experience wọ́n sọ látara experience àwọn kan tó ti tẹ̀lé lóòótọ́ àwọn tó ti tẹ̀lé tẹ̀lé tẹ̀lé tẹ̀lé nípa pé obìnrin bá ti jẹ́ ẹni tí inú lẹ́yìn inú lórí àwọn ọmọ jọ nínú ìwé táyì pé tó wá látara lẹ́nu náà. ṣùgbọ́n torí pé ọmọ tí ò bá dá ọ̀dọ̀ ìyá ni wọ́n kọ́kọ́ lè mọ́ ìdí sọ̀rọ̀ ẹ̀bà àwọn ọ̀nà ní ìwọ̀ ilẹ̀ Yorùbá ó ní ọmọ tó bá dáa ní ìgbà bẹ́ẹ̀ kò tí ò bá dáa ráì ìyá rẹ̀ ni ní ẹ̀rọ ń bá àwọn obìnrin mú ṣùgbọ́n àkíkọ́ ọmọ sí ìlú ó já fún ìyá rẹ̀ jẹ́ ó yẹ kó já fún bàbá rẹ̀ jẹ́ láàrín ọkọ ọmọ já fún ìyá rẹ̀ jẹ́ ìwà burúkú náà sọ so tí wọ́n wá sọ pé ká ní ìwà ìwà rere wọ́n jẹ́ níbi ìdè láàjọ ó sọ ìgbà bàbá wọn sì máa ń gbà ìrìn lọ bàbá rẹ̀. àtọ àpẹẹrẹ wọn lápẹẹrẹ náà ti jẹ ọ̀rọ̀ yẹn kọrẹ yóò dẹ sọ yìí sọ̀rọ̀ yẹn kẹyìn máa kó máa mọ bí èsì sí i torí pé ìyàtọ̀ sóbìnrin gan atọ́kùnrin náà ọkùnrin náà ṣe máa ń gbé ayé ti di aburú ọlọ́run ọba ló wọn ọlọ́run ọba ó lè ó lè dìgbà parí àwọn ọmọ ọlọ́run ọba olóògbé kóbìnrin tí ò bá dáa obìnrin tí ò dáa tí èèyàn dáa rẹ̀ ẹ̀dẹ̀ kọ̀ọ̀kan ẹ̀ pé kò sí ọjọ́ pàfẹ́tì kálá àwọn àìgbà tó mánéjì ẹ̀dá tó mánéjì báwọn àìdá kan wà pẹ̀lú pé lọ́ọ́ ẹ̀mí ọ̀rọ̀ mánéjì ilẹ̀ Yorùbá mánéjì tó kúrò ní ọ̀rọ̀ pa olùkún lọ́dọ̀ pa ẹ̀sìn tó bá mọ̀ pé yóò gún lọ́dọ̀ pa ó yẹ kó mọ̀ pé òun ti ṣẹlẹ̀ àìpẹ́ pẹ̀lú lọ́sọ̀gùn ẹ bá ń ba ti ẹ̀jẹ̀ wọ́n bá fẹ́yàwó lébi kó mọ̀ rí bá ti ṣe ẹgẹ́ so kìí ṣe gbogbo obìnrin rẹ̀ mọ́kì ọ̀pọ̀ọ̀sì ní gbígbọ̀n náà orí ẹ̀ka kọ̀yìn orí ẹ̀mí ẹ̀dẹ̀sẹ̀ náà pátábòsí pátábòsí láti kí ni ká ti jẹ́ ẹ̀tọ́ ìtọ̀ láti náà jẹ́ ẹ̀tọ́ bá a ti gbọ́dọ̀ ṣàbòsí nínú ni ká àgbọ̀dọ̀ ṣàbòsí ní ìtọ̀ láti náà so tó bá ṣe ní ká tó ṣàbòsí mbẹ ọjọ́ ìbí kó làkọ́kọ́ kan obìnrin yẹn ọlọ́wọ́ bí o lè rí mi ò kíìpè yẹn kọ́ lọ́wọ́ sọ lẹ́sọ̀ fún ṣùgbọ́n só kíìpè dáadáa kó wá kọ obìnrin yẹn kọ́ ọlọ́run ó jẹ ìjẹun yàtì ṣùgbọ́n sọ ọ̀pọ̀ dáadáa kí ni kọ́ ọ̀pọ̀ tó ọdún báwọn tọ́ọ̀dì tó ń lọ lọ́dà ọkọ̀ tó wọn lọ sọ̀rọ̀ láì dá káàkiri yẹ kọ́ mọ̀jù sọ̀rọ̀ láti gan ṣé káàkiri tó fẹ́ máa ń fẹ́ àmọ́ ń fẹ́ ìwọ máa ń gbèsè ní ẹ̀ka ní àfẹ́tàn káwọn yẹn ká lè tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gbà pé ah, owó ọkọ̀ tó tó bá kọ́ obìnrin ò ní ìdí ẹ̀dá kò sí gbogbo a máa ń ṣàlàyé kékeré tá à ń káwọn ìyàwó wa ni àyè ṣàlàyé kí a mórí pọ́ dáadáa ni a mórí pọ́ fáyìn gan sáré náà ló jẹ́ ọdún ilé tó bá fáyìn kó fáyìn sápò rẹ̀ bọ́lọ́gbọ̀n so wọ́n àti ẹgbẹ́ ńgbà tó bá kọ obìnrin yóò àmọ́ rojọ́ pé a hàn sóò tí mo fi ẹ̀rí pé ní wọ́n ṣe fẹ́ràn tó fi tẹ́sí ìjọba kan obìnrin wáyé tó bá kàn kọ́ àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ pé ẹ má yẹ ìrìn ló kọ̀ọ̀kan ló sáàpù pé ẹ mọ lójú rẹ rí ẹ mọ sí ẹ mọ sí débúra tẹ́lẹ̀ ẹ̀jẹ̀ nínú yà yà sáàsà aláàfin mi ara rẹ̀ àwọn obìnrin sábà máa ń sábà máa ń bọ̀dọ̀ ọkùnrin bá wà kọ obìnrin wọ́n lè yẹ burúkú ni the same people náà ni o tọ́yẹ kóbìnrin ló bá sáàpù lé ọkọ wọ́n lè pe ọmọ ọlọ́mọ ẹ mọ lójú rẹ rí ọ̀ká lọ́kùnrin ló bá ní sọ rẹ ti rí so kálukú fẹ́ máa ń wá wùjáre káwọn yẹn lè fún ní kó lè ní acceptance lọ́dọ̀ àwọn èèyàn pé à ah, kẹ́ni bá sọ pé à ah, ah, ọwọ́ ọ̀sìnkò kan tó tọ̀ kò ní ìdí kẹ́ni bọ́dì ó báàkì ẹ̀ ọlọ́run bá ti ó mọ ti rẹ̀ láàrin méjèèjì yóò máàkì kálukú nígbà yẹn bá máàkì yẹn ọlọ́run yóò tún máàkì ò ìbá pé èèyàn burúkú ni tí wọ́n dẹ̀ ṣe sùúrù pẹ̀lú ẹ̀ tóun ọlọ́run fọ̀n ládàá rẹ̀ tó bá ti lè ṣe ni èyí tí ò bá ti mánéjì ní mánéjì tó bá ti ń délé ìlú sóòdà ọlọ́gbọ̀n òfin ní ìbílẹ̀ tó ti fún òwò tó ti yóò wá ó ní àwọn ìlú nígbà tó bá ṣe tó bá fẹ́ òdìdí tó kò ní bá wá tí wọ́n wà sí ìdá wọ́n máa kíkẹ́ wọ́n máa bá òde káwọn èèyàn máa kà sí lọ. òwúgbà tàbí rẹ̀ bá dé ìwọ́gbọ́n kà fún iṣẹ́ àìrọ́. mm ìṣẹ̀yà àti iṣẹ́ ká ló wà papọ̀ tó wọ́n fa àwọn àlàyé ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ yẹn àwọn ọ̀rọ̀ pásínà ni kódà kì í dùn ún sọ pé lẹ́yìn ó fẹ́ obìnrin rẹ̀ àbí ọkọ ni kí ẹ̀ka sọ tíṣẹ̀lẹ̀ àsọ ni kì í dùn kọ̀ǹdínsì àwọn èèyàn obìnrin mi ṣe nǹkan tí ó da sí òun pé a èdè ìgbà láyé ìgbọ́n yóò di sílẹ̀ ni o bẹ́ẹ̀ kan tẹ́ pé ìyàwó rẹ̀ àkọ́bí rẹ̀ ń bẹ́ẹ̀ sọ ogun education kì í ṣe olójú kì í ṣe ọkùnrin lójú wọ́ọ̀dù òní kọ̀kọ́ ní tó kò lé tó sákò lé lọ́rọ̀ sábà ọkùnrin oṣù mẹ́ta ó sì dé ogbóyè rí lẹ́yìn ìgbà náà fẹ́ra láàrin ibi jọ́mọ́ ọkọ ti wọ̀ nítọ̀ nínú ṣẹ̀ríà náà a sọ pé àgbẹ̀wò ìlú ìṣẹ̀lẹ̀ ọ̀ṣun báwọn ọ̀rọ̀ yẹn education yẹn ṣòro náà wọ́n síbẹ̀síbẹ̀ lórí pé ó lè fẹ̀rẹ̀ kò sí kí ni o ọkọ̀. ìbí tó bá kàn rí fóònù lásán lẹ́yìn ìgbà tó fẹ́ orí pé tó ń kọ́ ju rẹ̀ nìkan pé ah ọdún ń kọ́ lọ ọkùnrin sọ̀rọ̀ yàrá lọ bá <laughs> so ní sàbí tó wá bá ní sọ̀rọ̀ àsálà tó ní ìbọ̀rá àti látàrí ìgbìyànjú ìsìn ìyàwó mi ọ̀gbọ́n kọ̀ àwọn bá àtúntò ṣe ṣe dúró òdìdí kéèkì kan máa ń kọ́ ni pé ṣé máa fi nǹkan kọ́ tọrọ ẹni hà náà mi ti gbé tìmẹ̀ ní pé ìyàwó mi wọ́n ti kí mi ò lọ ṣe ìdìnnà tó àdébìdì ọ̀dọ́ ká ọ́. ó ní kí ni òfin bó hà ó láìkí ẹ sáwọn tó àbí hà kí a máa gbá mi bẹ̀rẹ̀. máa bá yí that's your own problem. <laughs> torí pé kò sí clear cut ìdájọ́ lórí ẹ̀ ṣùgbọ́n náà ní sọ bó ṣe sí ìlú alákọ̀ọ́kọ́ kọ́ ní oríbu wa <laughs> kí wọ́n lọ bẹ̀rẹ̀ ṣètò ẹ̀fọ́ gbàgbé ẹ̀rọ́gbà náà ọ̀rọ̀ yẹn sípò bó ṣe sípò náà nìyẹn torí pé tó bá dùn kankan pé ah ó ní kọ́ náà ni kí ló dé ah, àfà <laughs> ẹ̀yin ìdájọ́ lọ́dọ̀ àwọn tá a sọ sí ọ̀rọ̀ yẹn ò lè túmọ̀ wíyá obìnrin ti jìyà wọ́n ní pé ọ̀pọ̀ sínú kò yẹ pé tí wọ́n sọ fáwọn pé obìnrin ti jìyà káàdì máa sọ pé ló bá dẹ̀ lọ. níbo tí yẹ kì í ṣe nǹkan tó yẹ pé ọkùnrin ẹgbẹ́ gan ṣù ọ̀ pé ìgbéyàwó mi tó ṣe láàbọ̀ tí wọ́n fẹ́ ṣe lẹ́yìn láàrin àbí ó lè mọ kẹ́fín ẹbí sì ń kẹ́fín àrí pé ìdájọ́ lé lórí ìdájọ́ sọ pé ìwé pé ọ̀rọ̀ obìnrin bá dé ibi tí èèyàn kẹ́fín wà pọ̀ ìyàtà ìyá aláìsí ẹ̀ <laughs> wọ́n gbádùn gan-an lọ. Ọ̀rọ̀ kò sáà. Ọ̀sán ló máa wà lórí kọlọ́. السلام عليكم وعليكم السلام